ọlọ́run àti ìbẹ̀rẹ̀ fún ọba òṣìṣẹ́ ọlọ́run nígbà Muhammad sallallahu alayhi wa àwọn aráàlú rẹ̀ àti àwọn sọ̀hábà rẹ̀ àti olùtẹ̀lé lánàá rẹ̀ pẹ̀lú dáadáa tó fi sílẹ̀ fún wa ọlọ́run ọba kó bá yọ ní sí gbogbo ọlápapọ̀ wà á sáájọ́rù sí ọlọ́run ẹjá bẹ̀rù ọlọ́run kápá yọ ọlọ́run ọba ìlẹ́kẹ́ ọlá kásìmọ̀ yìí kí ọlọ́run ọba ìlẹ́kẹ́ ọlọ́run sí àwẹ̀ lọ́rùn àyàlẹ́ wa lórí lásán bí kò gẹ́gẹ́ bí wọ́n ti kọ́ ní ọ̀ràn àyàn lórí gbogbo àwọn tó wá síwájú yín gẹ̀lẹ́ bá jẹni tí ọ̀pá yà ọlọ́run gbogbo àti àjẹrìsí ọlọ́run àwọn àtìsí kan bẹ tí àwọn èèyàn ń kó sí nínú oṣù rọmọdọ́ọ̀nù báyìí tó ti padà dandan yẹ kí á fi àlàyé rẹ̀ ní ẹ̀wọ̀n ẹ̀wọ̀n bíi ọlọ́run ọba ìlẹ́kẹ́ ọlá kó bá ti fún wa ní àǹfààní tó. alákọ̀ọ́kọ́ nínú àwọn àtìsí tó ti báwọn èèyàn tí wọ́n máa ń kó sí òun náà ní gbólóhùn kan tó gbajúmọ̀ tó máa ń pè ní alùzóòmù kọ́bílá àlùfájìrì gbólóhùn yìí ìtumọ̀ rẹ̀ lọ́dọ̀ àwọn èèyàn òun náà ní wípé

yóò máa jẹ yóò sì máa mu yóò sì máa ṣe tó bá fẹ́ nínú dáadáa tọ́lọ́wọ́n bá ilé kíọ́lá ṣe lẹ́tọ̀ fún un títí tí obìnrin kí alifájàrí alifájàrí fi yọ ngólóhùn ọlọ́wọ́n bá ti ọlá rẹ̀ gẹ́gẹ́ lọ tọ́sọ̀ fún wa nínú alukur'an suratul baqara àyà one eighty seven yìí pé wakulu washrabu ọlọ́ni ẹ máa jẹ máa mu hatta yatabayyana lakum al yẹn ni pé nígbà tí ẹ fi mọ ìmọ́lẹ̀ àlùfájàrí kò lára òkùnkùn òru ọlọ́run ọba ìlẹ̀kẹ́ ọláńkẹ́ ọmọ ẹ̀jẹ̀ tí ó fi dàsìkò yẹn àjẹ́ pé ìgáraró díẹ̀ kó tó di pé àlùfájàrí ọyọ yẹn àṣìṣe ni fáwọn ènìyàn nígbà tí ó tiẹ̀ tún wá ń wú ọkàn rẹ̀ láti jẹ tàbí láti mu lásìkò yẹn ẹlẹ́ẹ̀kejì nínú àwọn àṣìṣe táwọn èèyàn ń kó sí tó sì ń ṣẹlẹ̀ òun náà ẹlẹ́ẹ̀kejì yìí ọ̀pọ̀lọpọ̀ nínú àwọn obìnrin wa máa láti sọ́kàn yìí pé nígbà tí ẹ̀jẹ̀ haidu bá ṣẹlẹ̀ síwájú kó tó kírun magribi tàbí apá kan wọn lè ní àdìsọ́kàn pé síwájú kó tó di pé akéyìn ṣá òun ni ẹ̀jẹ̀ haidu ti ṣẹlẹ̀ ní ọjọ́ yẹn wọ́n wà lérò pé àwọ̀ ẹjọ́ yẹn wọ́n ní kò lálàáfíà kódà kọjá pé wọ́n mọ̀ yìí ti wọ̀ kó di pé haidu yẹn dé ṣùgbọ́n wọ́n pé wọn ò tí ì kí pé kò tí ì kí ẹ̀ṣá obìnrin mi ọba sọ pé àwẹ̀ ní ọjọ́ yẹn ìgbà tó òòrùn ti wọ̀ òòrùn wọ̀ balẹ̀ ni tó mọ́ ni ṣùgbọ́n ó ṣe ti pẹ́ pé ńgbà tí wọ́n wá fi kí mọ́gìrì lẹ̀jẹ̀ wá ṣe kí ni lẹ̀jẹ̀ dé irú obìnrin bẹ́ẹ̀ àwẹ̀ rẹ̀ ó ní àlàáfíà dáadáa kálọ̀ ọmọ yìí pé wíwọ̀ òòrùn tó òòrùn bá ti wọ̀ òun náà ni àwẹ̀ parí tóbìnrin ọba ti wá rí ẹ̀jẹ̀ nǹkan oṣù rẹ̀ láti ìgbà tó ti ń bá àwẹ̀ bọ̀ títí tó òòrùn fi wọ̀ àwẹ̀ rẹ̀ ti pé dáadáa kódà kọjá lẹ́yìn ìṣẹ́jú kan sí kejì òun náà ni haidu wá dé kò sí kankan tó ṣe irú àwẹ̀ ẹrú obìnrin bẹ́ẹ̀ obìnrin ó lọ ṣe kí ni òkọ ọmọ eléyàn dáadáa bẹ́ẹ̀ bẹ́ẹ̀ náà ló lè jẹ́ ti ẹ̀jẹ̀ obi náà ni obìnrin kò sí kankan tó ṣe tóorùn fi wọ̀ báyìí títí tóorùn wọ̀ báyìí ọ̀fẹ́ mọ́ ju ìṣẹ́jú méjì mẹ́ta mẹ́rin lọ tàbí márùn-ún bẹ́ẹ̀ ni obi mu lọ́ba bímọ lẹ́ẹ̀kan náà bẹ́ẹ̀ sọ irú àwẹ̀ rẹ̀ tó bá bọ̀ yẹn àwẹ̀ yẹn ní àlàáfíà tí ò sí kankan tó ṣe irú àwẹ̀ irú àwọn obìnrin báyìí kó kálukú wọn fún ọlọ́mọ eléyìí àìkírun mọ́gírìbì àìtí ìkírun ìṣáì kò tí ì túmọ̀ ipá wẹ̀rẹ̀ ọ̀la láàfin àdópin ìgbà tó yẹ kóòrùn ti wọ̀ bá lórí mímọ́ irú obìnrin bẹ́ẹ̀ kọ́ya mọ̀ yí pé ààwẹ̀ yẹn kò sí nǹkan kan tó ṣe fún òun àṣùgbọ́n tó bá jẹ́ wípé síwájú kó tó di wípé òun ló fi wọ̀ òun náà ni ẹ̀jẹ̀ dé obìnrin ò ní ààwẹ̀ ru ọjọ́ yẹn nínú àwọn àtìṣe tó fi hàn pé atúpọ̀ ẹ̀kẹ́ lò òun náà ni títí inú ìgbà ni ẹni tí wọ́n fẹ́ ṣe ìrìn àjò ìgbà wo ni ó sinú kó níbi ààwẹ̀ rẹ̀ tó ṣe pé ó wà nínú rẹ̀ tọ́jú ààwẹ̀ ọ̀ranyàn nínú àwọn àṣetọ gbajúmọ̀ lọ́dọ̀ àwọn èèyàn bákan náà òun náà ni pé ọ̀pọ̀lọpọ̀ àwọn tàbí apá kan àwọn àwọn máa ní àìsọkàn nígbà tí wọ́n bá ti gbèrò fáwọn fẹ́ẹ́ ṣe ìrìn àjò wípé ó ti tọ́ fáwọn lọ́jọ́ yẹn báyìí láti àárọ̀ káwọn ti máa jẹun kódà báwọn ò tiẹ̀ tí ṣe ìrìn àjò ètò lálàáfíà nínú ọ̀rọ̀ eléyìí òun náà ni wípé ẹni tí ó fẹ́ ṣèrìn àjò kò ní kì í jẹ kankan títí tí ó fi kan lo agbami ìrìn àjò rẹ̀ kápẹ́ ìrìn àjò yìí wá rọrùn fún láti ké kọ́ gbàwẹ̀ pẹ̀lú rẹ̀ ọmọ lórí púpọ̀ torí kọ́ náà ọba ìrìnkè láti wà áńtà sóòmù fáyọrò lẹ́kùn in kuntum ta'lamun ọlọ́wọ́n bá ní kẹ́ kúkú gbàwẹ̀ kan ó lóore fún yín nígbà tó lọ́n sọ̀rọ̀ àárẹ̀ tó sọ̀rọ̀ ìrìn ó tún wá ìpí so kákúkú ẹ̀kan gba àwẹ̀ yẹn ó ṣe kí ni o olóore fún wa ṣùgbọ́n táwọn ẹgbẹ́ ìrìn àjò yẹn wá fẹ́ kọ àwẹ̀ fún wa kò ní jẹ́ pé láti lé láti wá òpin bá mo ti lérò pé mo fẹ́ lọ sí ìrìn àjò kí n máa gbá oúnjẹ sí lókù báyìí rárá o títí tó fi kan lu agbami ìrìn àjò rẹ tó fi wá rí i pé a ìrìn àjò yìí pẹ̀lú àwẹ̀ wọn ò jọra wọn oòrùn táwọn ìdè pẹ̀lú inú mọ́tò tí ò ṣe sí i èyí tó kù báyìí ni pé kí n wá wọ jẹjẹ ara mi ti lẹ́ téèyàn wa lọ sí wa nígbà yẹn fi àwẹ̀ sílẹ̀ láì ṣe bẹ́ẹ̀ ọwọ́ mo ti ní àníyàn pé mo fẹ sẹ́rìn àjò kí n wá fi àwẹ̀ sílẹ̀ rárá o rárá kò gbọdọ rí bẹ́ẹ̀ ìtọ́lọ́ ọba ìlẹ́kẹ́ lásọ fún wa òun náà ní pé wọ́n ń kó tó bá aláàárẹ̀ safari tàbí ní ìrìn àjò sọ túmọ̀ a ti wọnú ìrìn àjò bá pé fi àwẹ̀ náà sílẹ̀ nínú àwọn katáwọn èèyàn tí wọ́n ṣe láti ṣe òun náà ni dòkóòlù olùfàjìrì kí àlùfàjàrì kọ́ wọlé máyà lọ́wọ́ wọlé ìsánù jùlọ̀bọ̀ téèyàn sì ní jẹ́nẹ́bà lára èèyàn ti súnmọ́yàwó rẹ̀ síwájú kó di pé àlùfàjàrì ṣe kí ni ọyọ so kódà àwọn gbà tó kù díẹ̀ tálùfàjàrì ó fi ọ̀tá ají báyìí kò sí nǹkan kan tá a kọ́kọ́ náwó gán tó ju oúnjẹ lọ àwa jẹun sábà àlùfàjàrì ṣe kí ni lọ́ba yọ yíyọ tó yọ lẹ́ni tí jẹnẹba ni ọ̀pọ̀lọpọ̀ mi àwọn sọ wípé a ah, ìṣe lọ́jẹ́ pé òun ọ̀la rẹ̀ torí pé jẹnẹba ọmọ ọmọdúnmọ́ mọ́ òun lára ni tí èyí ti tẹ̀pẹ́ lẹ́yìn ìgbà tí àlùfáàjà rí yọ ló súnmọ́ yàwó ṣùgbọ́n ti súnmọ́ obìnrin rẹ̀ àbó ti lálà rẹ̀ tọ́lá ìwájú kálífàjà rí tó yọ. dídí àṣùbà pé ọ̀yẹ́ là mọ́ èèyàn lára pẹ̀lú jẹnẹba yẹn kò ní ṣe pẹ̀lú àwẹ̀ aláwẹ̀ àwẹ̀ rẹ̀ lálàáfíà nítorí pé àníwá Muhammad sallallahu alayhi wa sallam ọmọ ń jí lẹ́ni tí jẹnẹba tí ó wà lára ní sọlọ tani bí o sì lọ wẹ̀ lẹ́yìn náà tí ó wà kí ìrun sóbì rẹ̀. bákan náà nínú àwọn àṣìṣe tí àwọn èèyàn tí wọ́n kó sí pàápàá jùlọ àwọn obìnrin òun náà ni kí obìnrin kọ́ lọ lo oògùn kan ní oògùn tó ṣe wípé tó bá lò ó kò ní jẹ́ kí ẹ̀jẹ̀ nǹkan oṣù kọ́ wá fún obìnrin náà. tòṣe tí obìnrin bá wá lórí nǹkan wọ̀nyí tó wá jẹ́ wípé èròǹgbà rẹ̀ tó fi lò ó orin lè bá rọrùn fún láti gbààwẹ̀ lásìkò táwọn èèyàn jọ ń gbààwẹ̀ kájọ gbá kanlẹ̀ kálí jọ ṣe náà fi àtàwọn wíhì yẹn kẹlẹ̀ kódà wọn tún fẹ́ ṣe umra kó tún lè rọ̀ ọ́n lọ́rùn láti ṣe umra fún ọlọrun ọba tí ọlá rẹ̀ gajù lọ lọ lo oògùn tí ò ní jẹ́ kí ẹ̀jẹ̀ ṣàìtọ̀ wá tí ló ní èsì ní pé irú ẹni yìí kò ti o ọ̀tọ̀ o lè lo irú oògùn tí ṣàìtọ̀ òfin ní tekini tí ní wá tí ọba ti ní ipa burú tí ó kó bá àlàáfíà ara rẹ̀ kò sáburú fún obìnrin láti yí pé kó lo oògùn yìí tí ó fi lè máa bá àwẹ̀ rẹ̀ lọ tí ó sì fi lè máa bá ìrun rẹ̀ lọ bákan náà tí ó fi lè ṣe ìrúmọ̀rọ̀ rẹ̀ tó fẹ́ ṣe ní ìrọ̀rùn ní pẹ̀lẹ́kùtù tí ẹ̀jẹ̀ kankan obìnrin ṣe bí ó sì ní wá sí ara rẹ̀ lópin ìgbà tí ọba ti rí ẹ̀jẹ̀ ajẹ́gbẹ́rú obìnrin yẹn àwẹ̀ rẹ̀ lálàáfíà ìrun rẹ̀ náà ṣe kí ni ó lálàáfíà ìrúmọ̀rọ̀ rẹ̀ náà tó bá ṣe pẹ̀lú bó ṣe wáyé náà ó ṣe kí ni o ó ní àlàáfíà so gómìnà kò fura ti agbègbè yẹn ṣùgbọ́n àwọn olùmọ̀sọ fún wa wípé ẹnu máa gbọ́dọ̀ owó obìnrin dáadáa kó wòye tọ́ba sí lẹ́yìn kò burú o ṣùgbọ́n kó fi ẹ̀jẹ̀ yẹn lẹ̀ olólóore púpọ̀ jù olóṣìdá púpọ̀ jù torí àdámọ́ ni òun yóò sì jẹ́ kára rẹ̀ kó lálàáfíà dáadáa púpọ̀ yóò sì tún jẹ́ kí ẹ̀jẹ̀ kó oṣù rẹ̀ kó lè máa wá déédéé bí ṣe ń wá kò ní máa jẹ́ ìjákúrekú yóò padà wá máa ṣẹlẹ̀ sí ẹ̀jẹ̀ kó oṣù rẹ̀ so torí délé ìtọ́ bá fi ẹ̀jẹ̀ yẹn lẹ̀ tọ́fà wẹ̀ lẹ́nu sọ̀rọ̀mọ́tọ́ nìyẹn tọ́wádé yìí rọmọdán tó gbà á ọmọ lóore púpọ̀ ju olóògùn lọ ṣùgbọ́n tó bá lóògùn kò sí nǹkan kan tó ti àwẹ̀ rẹ̀ lópin ìgbà tí ti wá gbogbo ìgbà tó lóògùn yẹn. nínú àwọn àṣìṣe tó tún wáyé òun náà ni pé ẹni tí ọkà gara láti gba àwẹ̀ ẹni tó kíkọ̀ lágbára láti àwẹ̀ torí àárẹ̀ gbére ti irú ẹni tí ọba ti lágbára láti gbàwẹ̀ báyìí nítorí ìnira ìṣòro tí ń bẹ níbi kọ́gbàwẹ̀ kò sí nǹkan míì tí ó ṣèjú pé yọ ọmọ fún aláìní ló ń jẹ rọ́pò ọjọ́ ààwẹ̀ rẹ̀ gẹ́gẹ́ bí ọlọ́run ọba tí ọlá rẹ̀ ga jùlọ sọ pé gbogbo àwọn tó ṣe pé wọn ò lágbára ààwẹ̀ táwẹ̀ ti gà wọ́n lágbára ó ti gà wọ́n nípa ó ju agbára wọn lọ ọlọ́run ọba ìlẹ́gẹ́ lá kí wọ́n ṣe fún aláìní ló ń jẹ fún fi ìtanra eléyìí afáwàtúlẹ̀ ọmọ àgbà sọ̀rọ̀ bí ọlọ́run ti wọ́n ní ìtumọ̀ àyà yìí ẹni tí ń bá wí òní àní àgbàlagbà lọ́kùnrin àti àgbàlagbà lóbìnrin àtàwọn tó ń wà lábẹ́ ìtumọ̀ rẹ̀ gẹ́gẹ́ bí àwọn aláàárẹ̀ gbére gẹ́gẹ́ bá a ti sọ yẹn wọ́n ní àwọn méjèèjì àwọn wọn yẹn wọ́n ò fún aláìní wọ́n máa fún lóúnjẹ ní ojoojúmọ́ oúnjẹ tí wọ́n máa fún yìí wọ́n lóúnjẹ yẹn kọ́ máa jẹ ọjọ́ sí ọjọ́ ó ti fún tòní yóò fún tọ̀la yóò fún lójoojúmọ́ síra wọn ọjọ́ tí ó fi yẹn yóò fún ọ lóúnjẹ rẹ̀ ọjọ́ tí ó fi yẹn yóò fún lóúnjẹ rẹ̀ wọ́n ní kò burú kó ṣe bẹ́ẹ̀ kódà àwọn kan ní pé kò burú tó yẹ kó tún lọ lára díẹ̀ nínú àwẹ̀ náà nínú àwẹ̀ náà ni o ọlọ lára díẹ̀ bóyá ń pàṣẹ òbí wa padà sán bóyá ń san ìtọ́rù lápẹ̀rẹ̀ ó tún san sàfẹ́òrù ó ń san ìtọ́rù ní san sàfẹ́òrù tọ̀ títí báwẹ̀ ti pé bóyá ń pàṣẹ tó di mẹ́ẹ̀ẹ́dógún ló tó bẹ̀rẹ̀ sí ní ṣe ó ti ń fún ní sàfẹ́òrù sàfẹ́òrù ń jẹ́ tọjọ́ kan ìtọ́rù ń jẹ́ tọjọ́ kejì sàfẹ́òrù ń jẹ́ tọjọ́ kan ìtọ́rù ń jẹ́ tọjọ́ ẹlẹ́ẹ̀kejì tọ̀ wọ́n ní kò sí aburú nínú yẹn àmọ́ kó san ní ọjọ́ ọjọ́ yẹn òun ni tọ́ dáa jù òun tọ́ dáa jù yẹn. ọwọ́ àti ètò olè ṣe ó lè jẹ́ kó jẹ tí ó gbé kalẹ̀ yẹn kó jẹ oúnjẹ tí wọ́n ti sè tàbí oúnjẹ tí wọn ò tí ì sè ṣùgbọ́n ó fura sí èsì ọ̀rọ̀ aláìní lọ́rùn tọ́ba jẹ́ pé tí wọ́n ti sè é lọ́rọ̀ lọ́rùn ọmọ ìgbé fáláìní ní sísè bá pé tí wọn ò tí ì sè lọ́bàrán lọ́rùn ló pè fún ní èyí ṣe pé wọn ò tí ì sè eléyìí ká fura sí agbègbè yìí dáadáa lábẹ́ bíbá iná àwọn èèyàn tó wá máa ń béèrè lọ́pọ̀lọpọ̀ pé ustaz ẹ̀dàpọ̀ ẹ̀tọ́ jẹ àwẹ̀ lẹ́sìn ó tún jẹ àwẹ̀ nígùta àwẹ̀ tí wàá bá lọ́dún yìí kò sí ìsan gbogbo àwọn àwẹ̀ yẹn tán bóò ni yóò ṣe wá ṣe báyìí àárẹ̀ ló ṣe é tí òbí gba àwẹ̀ yẹn. tó èsì tiẹ̀ ni pé kọ́gbàwẹ̀ ti mẹ́ta nígbà tí ọmọ náà bá lọ kọ́ máa san àwọn gbèsè tí ọjẹ́ nínú ta àti sí ní bọ́ bá ṣe ṣe kíni o bọ́lọ́mọ ọba ìlẹ̀kẹ́ ọlọ́ba ṣe ní òrọ̀rù ẹni bẹ́ẹ̀ lọ. gbogbo àtàjẹ́ mùsùlùmí nínú àwọn àṣìṣe táwọn yẹn tún ń ṣe nínú ọ̀rọ̀ àwẹ̀ òun náà ni níní àníyàn awẹ láti alẹ́ níní àníyàn àwẹ̀ láti alẹ́ àwọn àṣìṣe bẹ́ẹ̀ táwọn èèyàn ń ṣe torí pé ọ̀pọ̀lọpọ̀ ọmọ a ti mọ̀ bí hadith wa látọ̀dọ̀ ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam tó dé kó wáyé pé ẹni tí ó bá rí ọ̀la ni gbogbo wa náà àníyàn wá àníyàn yìí gẹgẹ bí alẹ́ sọ́sọ́lá sọ́sọ́ náà hadith afáwa Umar ọmọ Khattab radiyallahu ta'ala anhu wípé dáadáa ju gbogbo ṣẹ́ pátá pẹ̀lú àwọn àníyàn yóò sì máa bẹ fọ́mọ ènìyàn kọ̀ọ̀kan ìtọ́ba nílá tó fi ṣe iṣẹ́. àti pé níbi ìtawẹ̀ hadith wa lálàáfíà kò sí àwẹ̀ gbogbo ẹni tí ọba ti ní yìí táwọn lérò rẹ̀ sí ni gbẹ́ngbà tá a bá sùn tú láàsì ní kájí téèyàn ọ̀bẹ ti jí báyìí tó wá padà dilẹ̀ mọ́ kò lè gbàwẹ̀ mọ́ lọ́dọ̀ àwọn míì bí wọ́n ṣe rò sí nìyẹn ìyẹn ni pé lápẹ̀rẹ̀ nìkan ti ń gbàwẹ̀ bọ̀ wá ọwọ́ àgbà fi ṣe ń gbàwẹ̀ yẹn kọ̀ wá jíjẹ sàhúr ilẹ̀ wa mọ́ ọ ní a nígbà tó ti jíjẹ sàhúr báyìí àìjí rẹ o ti túmọ̀ kó láníyàn pé ọgbà rẹ̀ rárá o lópin ìgbà tẹ́ni yóò ti ní èròǹgbà kóhun dí àwẹ̀ tàbí wọn ọgbà àwẹ̀ má lọ́la àníyàn yẹn ṣe kí ni àníyàn tí ń bá bọ̀ yẹn ti o ti wúlò fún àwẹ̀ rẹ̀ títí tí àwẹ̀ ó fi ṣe kí ni tí ó fi kalẹ̀ bẹ́ẹ̀ náà sì ni àníyàn tí yẹn bá ti ní láti alẹ́ gbà tóòrùn ti wọ̀ ó ti gbé kalẹ̀ àníyàn tá a ti nígbà tóòrùn ti wọ̀ yẹn títí di kálífàjà ni ó tó yọ àníyàn yẹn ti tẹ́ níbẹ̀ èdè pé túláàsì láwa sọ pé ńgbà tá a ti dí bọ́yẹ ni ọ̀wá ṣe kí ni kọ̀ láwẹ̀ ọjọ́ yẹn àwẹ̀ yẹn bẹ́ fún lópin ìgbà tá a níyàn pé yóò ti gàwẹ̀ ní ọ̀la bá ti wà nínú ẹ̀mí rẹ̀ láti mọ́gíríbì ìgbà tí òun ti wọ̀ nígbà tó parí àwẹ̀ kan so eléyìí fi túmọ̀ yìí pé àtẹni káwọn ọmọ lérò pé téèyàn bá ti dìde lóru so àjẹ́ pé kò ní àwẹ̀ ó ní àwẹ̀ àníyàn sì ti ń bẹ fún un látàlẹ́ ṣùgbọ́n àwọn oríṣiríṣi àwọn kankan kan bẹ tíṣẹ́ ìtọ́n tí wọ́n máa ń gbé wá fáwọn èèyàn tó ń kálukú wa tá a gbọ́dọ̀ ṣe kí ni o a gbọ́dọ̀ sọ́ra fún un education ìtọ́n ó tún máa ń gbé àwọn àṣejù oríṣiríṣi ẹ ń gbé wá fáwọn èèyàn yọ́ọ́ máa gbé ròyìnròyìn oríṣiríṣi ṣètọ́nà máa gbé wá pété bó ṣe wá taa wọn táwọn ọ̀rẹ́ wa lálàáfíà báyìí ẹ̀yà adé ká tètè ṣe ìsìnkádà ká ti a'udhu billahi minash shaitanir rajim balẹ̀ bọ́ kó níbi àbúrò ọwọ́ ṣẹ̀tọ́n ọmọ yìí rẹ̀ òní òfin wa gbogbo ọmọ ẹ̀dẹ́ ènìyàn bí àwẹ̀ èèyàn tó yẹ tẹ́lẹ̀ tí wọ́n fi di nǹkan tó ṣe pé yọ padà bàjẹ́ tí bá àtẹnìkọ́ kan ọ̀rọ̀ pákó rírùn nínú oṣù Ramadan ọ̀pọ̀lọpọ̀ àwọn ènìyàn wọ́n jìnnà sí pákó rírùn ní ọ̀sán Ramadan ní gbogbo oṣù Ramadan lẹ́lòmí òfin jìnnà síbẹ̀ eléyà àṣìṣe ni eléyà ò sì ní àtakò sí àwọn ẹ̀rí tọ́wá látọ̀dọ̀ kan tó ti pé àwọn èèyàn tí wọ́n ń gbọ́ dáadáa nípa wípé bóyá wọ́n ní àwọn ẹ̀rí tí wọ́n máa ń mú wá wípé ẹ̀rín irun pákó lákọ̀ọ́kọ́ àwọn ọ̀rọ̀ tí wọ́n sàbìtì lọ bá anẹ́sọ̀ sọ́lọ̀ nípa eléyìí ọ̀rọ̀ tó lálàáfíà olè tó wá látọ̀dọ̀ anẹ́sọ̀ sọ́lọ̀ tó sì fún wa ní ẹ̀rí dáadáa wípé a lè rún pákó tí ó sì fi òdèdè ìgbà tá a lè rún pákó yẹn olùgbọ́dọ̀ anẹ́sọ̀ sọ́lọ̀ sọ sọ wípé tí kì í bá ṣe pé kí n má là àlàbọ̀rùn bá àwọn èèyàn mi lọ́rùn ṣe ní bá pa wọ́n láti ẹ̀kọ́ máa rún pákó níbi gbogbo ìrun kọ̀ọ̀kan tàbí níbi gbogbo àlùwàlá kọ̀ọ̀kan àti hadithi mi tó ti bí anẹ́sọ̀ sọ́lọ̀ tó sọ bẹ́yẹn náà tó tó ṣe àlàyé rẹ̀ pákó nínú oṣù Ramadan kìí ṣe ìwọ̀fẹ́ ní kọ̀ọ̀kan wa o kárùn pákó nínú oṣù Ramadan fáláwẹ̀ nínú nǹkan tó bá òfin ẹ̀sìn ọlọ́run ọba ìlẹ́kẹ̀ ọlá mu kò jẹ́ ìwọ̀ síwájú nínú oṣù Ramadan nígbà tí nínú oṣù Ramadan ó rọrùn fún wa láti fi kárùn pákó bẹ́ẹ̀ ni pákó yẹn kò níròyìn ìgbẹ́ yẹn ṣe bí pákó gbogbo tí wọ́n fẹ́ ká sọ́ di eléyìí òun náà nìkan máa jẹ́ pé igi pákó ó gbé mi tàbómi pákó tó oorun yẹn ń ti lọ́wọ́ àgbé mi tí wọ́n bá ti gbé mi nǹkan ti ti àwẹ̀ rẹ nǹkan ti ta àwẹ̀ ó ti padà tó àwẹ̀ yẹn gbà ní ẹ̀yìn Ramadan ó sì gbọ́dọ̀ jẹun ọkà ẹni ro ti tí tí ló fi sun níjọ́ yẹn ni ṣùgbọ́n tó wáyé pé ò gbé igi pákó mi ó sì gbé omi pákó ni kò sí nǹkan kan tó ní í ṣe pẹ̀lú pẹ̀lú àwẹ̀ rẹ̀ ṣùgbọ́n tí wọ́n rán wa yí pé káwá mú igi pákó káwá máa tibọ̀ ọ̀nà òfurufú pápátá wá fi tètè ẹ̀ tó bẹ́ẹ̀ bì wọn ọ̀ràn wa ní gbogbo eléyìí ẹ̀yìn àyẹ̀ kan mò ń gbọ́ lẹ́nu mi mo sì fẹ́ ká ayẹyẹ oko ayẹyẹ ò lè kú o títí tó fi fi àwẹ̀ sílẹ̀ torí pé ayẹyẹ nínú agbẹ̀dù wa ló ti wá látara pé agbẹ̀dù pa sófo kúrò níbi oúnjẹ tó bá ti lọ́ra wọn lọ́ra wọn báyìí yóò gbé ayẹyẹ òní yóò gbé wá kì í ṣe pẹ́ẹ́nù rẹ̀ gangan òun náà nírun ọ̀ọ́bà ló tún pè kó lo búrọ́ọ̀ṣì yọ wà àdámọ́ni fẹ́ni tí ń gba àwẹ̀ fún ọlọ́run ọba tí ọlá rẹ̀ ga jùlọ torí di eléyìí àtúgbọ̀dọ̀ láníyàn pé yẹn mo fẹ́ gbé ayẹn yẹn mo fẹ́ gbó gbé kò lẹ́nu lámọ́ gbà pé káàdé sọ̀sọ́ lọ́sọ̀ pé ayẹn ẹnu aláwẹ̀ tí ń wá lẹ́nu aláwẹ̀ yẹn ó lóorùn ju lọ́fíń dàtúrà rí àlìmísì kí lọ lọ́dọ̀ ọlọ́run ọba tí ọlá rẹ̀ ga jùlọ tí wọ́n á fẹ́ kí ọlọ́run ọba ìlẹ́kẹ́ ọlọ́gba kọ́ gba ayẹn ẹnu jẹ pé ó sì lóorùn ju àlìmísì kí lọ ní tí wọ́n fi wá òpin ni wọ́n fẹ́ ṣe kí ni o tó fẹ́ márùn gbáko káfura sí agbègbè yìí àlégbè kẹyẹ kó nínú ẹnu àtìlégbè kó lọ́nà fún wa àdámá tọ́lọ́wọ́n ọba tí ọlá rẹ̀ ga jùlọ tọ́dámá wa ni torí tẹ̀lé gbáko rírun kì í ṣe ìwọ̀ tẹ́ni tí ọ̀jẹ̀ aláwẹ̀ káfura sí agbègbè yẹn dáadáa bákan náà nínú rẹ̀ òun náà ní kí ọ̀pọ̀lọpọ̀ àwọn ènìyàn wọn a máa lérò pé ọgbẹ́ tó sí èèyàn tọgbẹ́ bá dáàyàn lára ọgbẹ́ tó wá dáàyàn yìí ọwọ́ á gbé ọ̀jẹ̀ jáde ẹlòmíràn sọ pé tọ̀ ẹ̀jẹ̀ yẹn o ó ti bàwẹ̀ jẹ́ kódà kẹjẹ yẹn ó kéré kódà kẹjẹ ọmọ ju ojú egbò yẹn náà lọ ẹlòmíì tó wá sọ pé ah nǹkan ti sàárẹ̀ òun torí kẹjẹ ṣe kí ni o ó ti jáde ní ara òun àsìgbọ́ ni eléyìí so ẹ̀jẹ̀ tó jáde nígbà tí ọgbẹ́ dání kò ṣe kí ni o ọ̀sọ́ ni dẹni tí àwọ̀ èèyàn tó ti wá bàjẹ́ ara bó ti wù kọ́ ma torí pé tí a bá sọ bẹ́ẹ̀ eléyìí ò ní ẹ̀rí kan tá a fẹ́ gùn lé lórí nínú òfin ẹ̀sìn àlẹ́gbà Muhammad sallallahu alayhi wa ala alihi wa sallama torí àwọn kan wọ́n lọ gbé mọ́sálà yẹn wọ́n lọ fi wé ọ̀rọ̀ hijama kéye odégò nínú oṣù Ramadan nítorí àwọn ẹ̀gbà wá ní táwọn kan gbà wá ìpè anẹ́tùsọ̀ sọ pé dídégò nínú àwẹ̀ ọba àwẹ̀ jẹ́ ẹni tó dégò fún yàn àtẹni tó dégò fún ìgbà àwẹ̀ wọn ṣe ni o àwẹ̀ wọn bàjẹ́ ṣùgbọ́n lè ta bá ní ká sọ òtítọ́ àti òdodo hadith mi bẹ̀ tọ́ wá lẹ́yìn eléyìí tó sì pa ìdájọ́ yẹn rẹ gẹ́gẹ́ bí àwọn olùmọ̀ gẹ́gẹ́ bí wọ́n ṣe sọ fún wa. so wọ́n ní hadithi mi bẹ tọ́wá nínú hadithi tọ́wá lórí òun náà ni pé anagba muhammad sallallahu alayhi wa alayhi wa sallam ń gangan fúnra ara ó sì hijama lẹ́ni tó sì ń o ti ń gba àwẹ̀ bákan náà wọ́n ní anagba sallam ó tún ṣe rúkṣọ fẹ̀nitọ́ lè o le lè hijama ṣùgbọ́n tó bá kó lọ lára títí tí ó ọmọdé àkúkọ o ìyẹn ni pé tá a bá lè ní sí lásìkò míì tí ó yàtọ̀ sásìkò yẹn ọ̀dà ṣùgbọ́n tó yẹ bí àsìkò yẹn náà lọ pa dandan so a sọ pé kò sí aburú kankan nínú rẹ̀ lópin ìgbà tẹ́ pé dídégò yẹn tí ọba ti ní kó àárẹ̀ àti lílẹ̀ bẹ̀rẹ̀ sọjà aláwẹ̀ tójú rẹ̀ ó fi wá máa borí tí ó fi rí ìkẹyọ kan ní mẹ́wàá ní tó súnmọ́ tí ó máa rí gẹ́gẹ́ bí tó jìnnà ní tó jìnnà tí ó wà dá gẹ́gẹ́ bí tó súnmọ́ nínú irú àsìkò yìí tí ọba fi rí bẹ́ẹ̀ àjẹpẹ́ kó fi yóò fi àwẹ̀ sílẹ̀ ọba ti lọ dérúgbò bẹ́ẹ̀ ni ìtọ́ ń ní dídégò òun náà ni ọ̀nà kan tí wọ́n gbà máa tọ́jú èèyàn pàápàá jùlọ ní ìlànà tó níbàámu sí ìlànà òfin ẹ̀sìn ọlọ́wọ́n bá ti ọlá rẹ̀ ga jùlọ àwọn àyè tí wọ́n sì ti máa ń dégò ọjà tọ̀tọ̀ síra wọn ṣùgbọ́n ní spinal cord òkè àti ìsàlẹ̀ á wọn lágbára púpọ̀ o wọn ní agbára púpọ̀ ó sì jẹ́ ìwòsàn kan tó ti kọ́ lọ́wọ́n ọba ìlẹ́kẹ́ ọlá máa ń lò sábàbí tọ́lọ́wọ́n ọba ìlẹ́kẹ́ ọlá bá fẹ́ so eléyìí ìlànà òfin ẹ̀sìn ni pẹ̀lú wípé ó ti ní kọ́ọ̀pù tí wọ́n fi tí wọ́n fi ń ṣe ní ìsìn ìwo ni wọ́n fi ṣe ìwo màálù wọ́n fi ṣe tẹ́lẹ̀ wọ́n lo ìwo màálù lórí lókè ni so wọ́n wá ti mú ìwo màálù yẹn wọ́n gbé sí àyè tó wú lára èèyàn tàbí ibi tí wọ́n ti fẹ́ gba ẹ̀jẹ̀ lára èèyàn wọ́n fà á wọ́n fẹnu fà á fà á fà á fà á wọ́n wà mú ti gọ́ọ̀mù òbí ìrìnsẹ̀ ẹgbà kan lọ nígbà tí ẹran yẹn tó bá wọnú òhò dáadáa tí gbogbo ti fa gbogbo àyè yẹn tó dáadáa wọ́n wà ṣíṣin gọ́ọ̀mù yẹn so wọ́n wá yọ ìwo yẹn wọ́n wá sa ní abẹ́fẹ́lẹ́ abẹ́fẹ́lẹ́ abẹ́fẹ́lẹ́ wọ́n á tún fi ìwo yẹn dé padà wọ́n tún fẹnu fàáfàáfàáfà ó fi ṣùgbọ́n yẹn sí títí tí ó fi fa àwọn ẹ̀jẹ̀ jáde ṣùgbọ́n máa ń ṣí rẹ̀ ti ń bẹ lásìkò tá a wà yìí tó ṣe pé béèyàn bá dọ́dọ̀ àwọn tó ti pọ́n sẹ́ ẹ̀já àmà wọ́n á máa bí wọn ṣe é ṣe torí délé gbogbo ata jẹ́ mùsùlùmí ẹjẹ́ àlọ́mọ yìí pé eléyẹn kò ní í ṣe pẹ̀lú bọ́bàwẹ̀ wa jẹ́ àyàfi tó bá jẹ́ ike nǹkan yẹn ọwọ́ àlọ́ jẹ́ sábàbí kan fẹ́ni tí wọ́n dégò fún pẹ̀lú wípé ojú rẹ̀ ọwọ́ àti tójú ẹ̀fẹ́ máa sún tí ọ̀fẹ́ rí náà tààrà má lábẹ́ mi báyìí nínú òfin ẹ̀sìn ọlọ́run ẹni tó jẹ́ aláwẹ̀ tọ́mẹ ti lè dégò yẹn tán àjẹpẹ́ yóò fi àwẹ̀ sílẹ̀ yóò sì gba ti ọgbọ́ fún ní ọjọ́ yẹn tó bá ti ẹ̀yìn Ramadan ṣùgbọ́n kápẹ́ ìkàkọ́ ọba ti rú ẹni bẹ́ẹ̀ á sọ pé kò sí aburú fún rẹ nìyẹn láti rí pé kọ́mọ bá àwẹ̀ rẹ̀ lọ nínú oṣù Ramadan yẹn àbí ọlọ́wọ́n bá tí ọlá rẹ̀ gàdúrọ̀ kí ọlọ́wọ́n bá kó ṣe àánú fún ìmọ̀tẹ́ni kọ̀ọ̀kan wa barakallahu li wa lakum fil qur'ani wa sunnah wa nafa'ani wa iyyakum bima fihima min al-ayati wal hikma. الحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وأصحابه والتابعين لسنته إلى يوم الدين وبعد فقد يكون الله ìkẹ́ ọlọ́run àti ìgẹ́rẹ̀ kó máa bá òjíṣẹ́ ọlọ́run anẹ́gbà muhammad sallallahu alayhi wa alayhi wa sallam àwọn náà lé rẹ̀ jẹ́ wọn sàhábà rẹ̀ àti gbogbo olùtẹ̀lé lánàá rẹ̀ pẹ̀lú dáadáa tó ń fi sílẹ̀ fún wa títí tí ó fi di ọjọ́ alkiyama gbogbo àti ajẹ́rúsìn ọlọ́run ká lọ́mọ yìí pé àwọn àṣìṣe tí àwọn èèyàn ń ṣe nínú oṣù ramadan ètò ṣe wípé ó ṣeé ṣe kọ́ padà máa kó àyè bá wọn nígbà tí wọn bá ti mọ ìdájọ́ eléyìí ọ̀pọ̀ nínú rẹ̀ náà òun náà ni wípé ẹni tó ṣe ara re oya, tí nǹkan ṣe orí ń ara ń ro ìbàmù inú ní irun àwọn àárẹ̀ báyìí ó ń ṣe ṣùgbọ́n ìgbà tára ń ṣe yìí yẹ ó pé kó gba sọ pé à tóun bẹ ti gba abẹ́rẹ́ báyìí àwọn èèwọ̀n ti já nìyẹn o òun ò ní gba subhanallah nínú òfin ẹ̀sìn ọlọ́run lópin ìgbà tí abẹ́rẹ́ yẹn ọba ti jẹ́ abẹ́rẹ́ oúnjẹ tí ìbá ti jẹ́ abẹ́rẹ́ oúnjẹ wọn lọ jábẹ́rẹ́ oúnjẹ nínú òfin ẹ̀sìn ọlọ́run kò láwẹ̀ ṣùgbọ́n tí ìbá ti sábẹ́rẹ́ oúnjẹ yọ máa bá àwẹ̀ yẹn lọ tàbí bábẹ́rẹ́ tí wọ́n fún kìí sábẹ́rẹ́ tí ọ̀sọ̀ dẹ̀ tí ó lẹ tí ò ní lè ṣe kankan mọ́ so kọ́mọ̀jẹ̀ ni tí ò ní lè ṣe kankan mọ́ tó bá jẹ́ abẹ́rẹ́ nínú oṣù Ramadan lópin ìgbà tí ìbá ti ṣe abẹ́rẹ́ oúnjẹ jẹjẹ bíi tí a ti sọ síwájú. bákan náà òun náà ní fẹ́ ṣe test wọn ni wọ́n fẹ́ gba ẹ̀jẹ̀ lára rẹ̀ tí ó fi ṣe test nínú òfin ẹ̀sìn ọlọ́run ẹ̀jẹ̀ tí wọ́n fẹ́ gbà yẹn ò ní túmọ̀ pé kọ́ wá jẹ́ pé ńgbà tí wọ́n gba ẹ̀jẹ̀ wọ́n fẹ́ gba ẹ̀jẹ̀ yẹn ká sọ pé àwẹ̀ rẹ̀ ti bàjẹ́ rárá o ṣe nǹkan tó ṣe bẹ́ẹ̀ náà ni ẹni tó ti kọ́ fẹ́ fi ẹ̀jẹ̀ kalẹ̀ tẹ́mi rẹ̀ kó lára rẹ̀ gbé fẹ́ pé kókó kó lára tiẹ̀ lé tọ́ba fi ẹ̀jẹ̀ yẹn lẹ̀ torí pé òní sì nǹkan tí ó ṣe òun ṣùgbọ́n o tọ́ba jẹ́ pé fífẹ̀jẹ̀ lẹ̀ yẹn ó láǹfààní kọ́ lọ lára di ìsinú ni ló ti pé púpọ̀ ju tó sì ti dáa jù púpọ̀ fúru ẹ̀ níbẹ̀ ṣùgbọ́n kápẹ́ nǹkan yẹn wá ń kánjú so tó sì mọ̀ pé tóun bá fi sílẹ̀ kò sí nǹkan kan tí ó sòun á sọ pé kò sàbúrú bẹ́ẹ̀ wá ni tọ́ba lọ jẹ́ wípé ọmọ pé nǹkan ó ṣe òun ṣùgbọ́n kò síbi tí wọ́n ti fẹ́ rí ẹ̀jẹ̀ yìí yóò fún wọn ní ẹ̀jẹ̀ tó bá jẹ ẹyin Ramadan yóò ṣe kíni o yóò gba àwẹ̀ rẹ̀ padà irú ṣe tó gbé òun náà yìí òun ló gbé ẹlòmíì náà torí bí ẹnìkan ní ibi tí náà ti ń jó yìí òun ní ọ̀nà kan tó fi lè gbà gbé ẹni yẹn jáde ṣùgbọ́n mọ̀ pé tí okun wọn bá lé òun ọ̀rọ̀rùn lákọ̀ọ́rọ̀rùn fóun láti rí ìgbà yẹn ṣe lọ́wọ́ amú omi lámọ̀dájú pé tóun bá wọ ọbẹ̀ yẹn òun gbẹ ẹni yẹn jáde tó bá gbé e jáde tán insha Allah ta'ala tó bá dẹ́yìn Ramadan yóò san àwẹ̀ ẹ̀yọ̀ka yẹn bẹ́ẹ̀ náà lẹ́ni tó kó sínú odò ọwọ́ ń pè ànẹ́tìrẹ́ ànẹ́tìrẹ́ gbàmí ẹgbàmí ẹgbàmí so wọ́n sì mọ odò wẹ̀ so dáadáa sọ àwọn òfin tó wọn bá kó sínú odò yẹn ọ̀fẹ́ ènìyàn yọ ṣùgbọ́n ó ṣeé ṣe kó kó sódò kí wọn náà ṣe àmọ́ àmútán díẹ̀ lọ so kí kó sódò rẹ láti la ẹni yẹn so àwẹ̀ rẹ bàjẹ́ tóótọ́ ṣùgbọ́n tó bá dẹ̀yìn wàá ṣe o wàá sa àwẹ̀ inú tá a gbọdọ̀ pẹ́lú mi lè òkú tó bá la ẹ̀mí kan ṣoṣo tó yẹ ẹ̀mí kan ṣoṣo bí ẹni kó yẹ gbogbo èèyàn ti bẹ lórílẹ̀ ayé ni gbàgbà jùlọ iṣẹ́ olóore ni sẹ́tọ̀ dáa ni a ti mọ dáadáa tọ́lọ́wọ́n ọba ìlẹ́kẹ́ ọlá ni tó lè fi kẹ́ni tó ọ̀la yẹn kó tó wá ṣe lórílẹ̀ ayé nínú ẹ̀sìn ọlọ́wọ́n ọba ìlẹ́kẹ́ ọlá tó ṣe yí pé pẹ̀lú sábàbí tiẹ̀ lọ́lọ́wọ́n ọba ìlẹ́kẹ́ ọlá ló ń lò ní lo ìṣẹ̀mí lọ torí délé àwọn nǹkan láti pé kí a ṣe àlàyé fún wa nínú kótóbá wa yìí tó ṣe pé a ṣe à ń rọ gbogbo wa ní mùsùlùmí lọ́kùnrin lóbìnrin ẹ dákun tó pa dandan fún wa òun náà ní ká lọ máa kọ́ nípa àwọn ìdájọ́ òfin ẹ̀sìn ọlọ́wọ́n ọba ọ̀pọ̀lọpọ̀ wa ti kó wa sínú àwọn ìṣòro báyìí òun náà ni àìmọ̀ kọ́ òfin ẹ̀sìn ọlọ́wọ́n ọba tá a bá ń kọ́ dájọ́ rẹ̀ pé àwẹ̀ tá a fẹ́ gbà yìí kí ni tó wà lórí wa lọ́rùn àyàn tá a gbọ́dọ̀ ṣe kí ni tí ọ̀tọ̀ fún wa pé ká ṣe é bẹ́ẹ̀ tá a bá ti ń kọ́ gbogbo àwọn nǹkan wọ̀nyí títí láàrin pé ìdájọ́ yóò ṣe kíni o yóò mọ̀ yé wa dáadáa á sì máa rí òfin yìí títí láàmú rí lò dáadáa táwẹ̀ tá a sì máa gbà tí ó sì máa jáwẹ̀ tó ṣe kọ́lá làbíà ẹ̀rí nínú tó ṣe pé àwọn èèyàn náà tí wọ́n tún máa ń lérò pé bọ́yọ̀ burú nígbà tí yàn bẹ nínú Ramadan òun náà ni pé ẹlòmíì òwò pé ọkùnrin kò gbọdọ̀ dúró tìyàwó ara kankan nínú ara ìyàwó rẹ̀ subhanallah eléyìí náà aláwẹ̀ tó níyàwó nílé àgbẹni tí ń ṣèrànù o aláwẹ̀ tó níyàwó nílé tó ti fẹ́yàwó ní sulọ́kà bá a ṣe fẹ́yàwó ní ẹ̀sìn ó lè fọ́ ka ara ìyàwó rẹ̀ ó lè fọ́ pa ẹ̀yìn ọrùn ìyàwó rẹ̀ kò sí kankan dìyẹn lófin ẹ̀sìn ọlọ́ọ̀ lópin ìgbà tí ọba ti gba burú kẹkẹ wá sí ara rẹ̀ pẹ̀lú kó sì mọ̀mọ́dájú yìí pé a kì í ṣe pàrọ̀ òun wà ní kíkí ilẹ̀ kalẹ̀ torí pé kọ́ mọ́tara bẹ́ẹ̀ ṣe nǹkan mi ó lè fi èdè kòyàwó rẹ̀ lẹ́nu lópin ìgbà tó bá mọ̀ yìí pé kò sí kankan tí ó ṣẹlẹ̀ ṣùgbọ́n tó o bá ti mọ̀ èèwọ̀ lọ́jẹ́ fún ọ o irú àgbàlagbà nísìnyí tó ti gbẹ lójú tó ti gbẹ lábẹ́ tó ti ta gbogbo ọjà tán ká lọ fẹnu kó irú ẹgbẹ́ rẹ̀ náà lẹ́nu tó jẹ́ ìyàwó ọ̀hún kò sí kankan ṣùgbọ́n ọ̀dọ́ abarapá tí gbogbo ara tiẹ̀ wà nílẹ̀ gbogbo gbà lára tiẹ̀ wà títí kọ́sọ́ra tiẹ̀ o kọsọra ọsọba ti mọ̀ pé tóun bẹ dúró tíyàwó nǹkan ntẹ lójú wọn máa ṣe balabala balabala bala ọyà tètè bọ́ ta tí ní wálé tẹ́lẹ̀ gbogbo àtìtẹ́ lọ obìnrin ní gbélé aha nígbà tí tèmi bá ti ń tó yóò tó wọlé àkí kò ti kírun lọ́nà àbí tọ ìgẹ́rẹ́ sínú báyìí tọ wọlé kọjá tábúrú rẹ ọba àwọn akọ ọba àtẹ́jú láì mọ ìgbà ìyàwó rẹ aláàlí rẹ ní ìyàwó rẹ lásìkò yẹn àmọ́ kéèyàn kàn tètè kó obìnrin létí tọ́jú ìyàwó èèyàn wọ́n yan o ìyàwó rẹ mọ dáàkọ o obìnrin bọ́ ọfẹ́ sílé èyí tó ètò ogun lóyún náà là ń sọ o ìyàwó tó ọfẹ́ nílànà òfin ẹ̀sìn ọlọ́run kò sábòrú bẹ́ẹ̀ ní òfin ẹ̀sìn ọlọ́run lópin ìgbà tí ọba ti pe àtọ̀ kankan tí ọba ti pè jáde lára ẹni tó ọkùnrin tàbí lára ẹni tó obìnrin àwọn nǹkan wọ̀nyí òfin ọlọ́run bá ní lórí wa ábí Allah subhanahu wa ta'ala kí ọlọ́run bá kó ṣe àánú fẹ́mi àtẹnìkọ̀ kan wa ìrọ̀rùn rọra ọlọ́run bá kó ṣe fún wa ábí Allah subhanahu wa ta'ala gbogbo iṣẹ́ olórí sáǹsì ní oṣù Ramadan ọlọ́dà kò má jò dégbé o gbogbo tí máa bá sẹ́yìn ẹ̀jẹ̀ ọlọ́dà kò má jẹ́ kọ́tọ́ sẹ́mi àtẹnìkọ̀ kan wa ọlọ́run bá kó dúró tiwa kó ṣe rọrùn kó ṣe rọra rẹ̀ fún wa ìpayà ọlọ́run tọ́lọ́run fẹ́ kárí ní àtàrà àgbàwẹ̀ ọlọ́run dákun fi ìpayà rẹ̀ dákun fi ṣe wá lọ́sọ̀ọ́ ìrọ̀rùn rọra rẹ̀ dákun ṣe fẹ́mi àtẹnìkọ̀ kan wa ọlọ́run dákun orílẹ̀-èdè Nàìjíríà má jẹ́ ọ̀dà rú àwọn tí ń darí wá níjọba àpapọ̀ níjọba ìpínlẹ̀ níjọba ìbílẹ̀ dákúnba nìkan wọn máa ń ṣe àánú àwọn àmẹ́kúnnù dákúnba nìkan sí wọn lọ́kàn ọlọ́run à ń bẹ̀wọ̀ ọlọ́run ìjọba ìpínlẹ̀ ọ̀yọ́ yóò fẹ́ pàwọ̀dà ọlọ́run dákun à ń bẹ̀ ọ̀jẹ́ kọ́jẹ́ lórí dáadáa o àwọn tí wọ́n wọlé tí wọ́n padà wàá gbàjọba ọlọ́run dákun àbẹ̀ ọ́ mọ̀jẹ̀ kún sí wa darí mọ̀jẹ̀ kí wíwọlé wọn jẹ́ sábàbí aburú fún wa àwọn tí wọ́n ń lọ náà lílọ wọn náà mọ̀jẹ̀ jẹ́ sábàbí aburú fún wa ìdùnnú ìrọ̀rùn rọra ọlọ́run kò ṣe fẹ́mi àtẹnìkọ̀ọ̀kan wa ìbáraẹ̀dọ́lọ́ọ̀